fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí a mọ̀ sí Life Word èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé-iṣẹ́ ìránṣẹ́ BMA Global èyí tí ó fìdí kalẹ̀ sí Nàìjíríà tó wà ní ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run níbikíbi tí a ti ń gbọ́ wa mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí Mo dẹ̀ gbàdúrà wípé Ọlọ́run yóò bùkún fún wọn nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní òní yìí ní agbára Ọlọ́run a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ àkòrí èyí tí ó wà lórí àkòrí ńlá, ìyẹn ni àjíǹde, ìyẹn ni àjíǹde. So ẹ̀kọ́ wa tí a máa kọ́ báyìí ó dá lórí ẹ̀kọ́ nípa àjíǹde, àkókò àjíǹde tí a wà yìí, ìyẹn àjíǹde, eh, Kristi màá dẹ̀ máa bá wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí ó já tó wà lábẹ́ àkòrí ńlá èyí tí mo pè ní ìtanijí àwọn olùpanirun ìtanijí olùpanirun bóyá ó tiẹ̀ ṣeé ṣe ká ti ka ìwé kan àbí ká ti wo àwòrán móhùnmáwòrán níbi tí a ti lè kíyèsí pé àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké kan bí orin bí bí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa fẹ́ máa ṣàtọ́kùn nǹkan kan tí ó fẹ́ ṣẹlẹ̀ a tó sì ń tọ́ka wá sí tó máa gbẹ̀yìn tó máa gbẹ̀yìn irú irúfẹ́ bí amóhùnmáwòrán bẹ́ẹ̀ àbí irú irú àwòrán bẹ́ẹ̀ ẹ rí eléyìí e, e, àgbékalẹ̀ àbí ọgbọ́n yìí ni àwọn eléyìnbó ni wọ́n ń pè ní foreshadowing ìyẹn túmọ̀ sí wípé rírí síwájú àbí kó jẹ́ àwòrán àbí kó jẹ́ òjìji ètò yẹ pé a ó tó kọ́kọ́ máa síwájú láti fi ohun tó ń bọ̀ lẹ́yìn láti lè fi hàn. Bẹ́ẹ̀ náà ni a lè fi ṣe àkàwé irú àwọn ọ̀rọ̀ tàbí àwọn ìṣe irúyìí tí ó fi tó ṣáájú Jésù Kristi àti àjíǹde wọn kúrò ní ipò òkú èyí tó jẹ́ pé ó múra sílẹ̀ ó múra àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi sílẹ̀ fún ohun tí yóò tún tí ó ṣẹlẹ̀ ní ìgbésẹ̀ tí ó kàn àbí tí ó ṣẹlẹ̀ ní ẹ̀yìn nǹkan tí Jésù Kristi tí wọ́n ń ṣe yẹn. Ẹ̀rí, ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni àwọn ìyanu Jésù Kristì ni wọ́n ti fi ìdí eléyìí fi múlẹ̀ tí wọ́n sì jẹ́ kéléyìí di mímọ̀. Ẹ̀rí, àwọn ọmọ ẹ̀yìn Jòhánù wọ́n ẹ rí i pé Jòhánù ó ó ó ó jẹ́ kí ẹni tó jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristì ó ẹ rí pé ó lo àwọn àwòrán méje tó jẹ́ pé a lè rí bí ohun tó jẹ́ pé ó ń fún wa ní ìfura láti lè jẹ́ ká mọ̀ eh, nínú ìhìnrere eh, wípé ìbẹ̀rẹ̀ ìyanu ìbẹ̀rẹ̀ ìyanu kristi jésù ní kánà ti galili èyí tí ó rẹ̀ parí sí jíjí jíjí lásàrò dìde kúrò ní ipò òkú eh, ní ẹ̀yìn ọjọ́ kẹrin ẹ̀yìn ọjọ́ kẹrin ẹ̀yìn ọjọ́ kẹrin tí ó ti kú ẹ rí gbogbo àwọn àmì wọ̀nyí ló ń fi ògo jésù kristi hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ abínúkù rẹ̀ àbí àwọn ọ̀tá rẹ̀ ilé ìlàlè rí nínú ìwé Jòhánù orí kejì ẹsẹ̀ ìkọkànlá ẹ rí ẹ rí pé gbígbé jíjí Lásárù dìde kúrò ní ipò òkú ó jẹ́ ìtújẹ́ pé ó gbẹ̀yìn nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìtújẹ́ pé ó fi ikú Jésù Kristi tó ń tọ́ka sí ikú ikú Jésù Kristi ní orí igi àgbélébú ẹ rí ní ikú nígbà tí lásárò tí ó ṣàìsàn dé ojú tó ṣàìsàn gidigidi tí ó sì le pọ́nrọ́pọ́n tó dàbí pé ó fẹ́ dé ojú ikú tí àwọn arábìnrin rẹ̀ tí wọ́n sì ránṣẹ́ lọ bá jésù kristi nínú ìwé johannu orí kọkànlá ní àti ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ ìkẹtàdínníọgbọ̀n tí wọ́n ránṣẹ́ lọ bá jésù kristi wípé ẹni tó fẹ́ràn ó mà ti ṣàìsàn ó sì ṣàìsàn dé ojú ikú ṣùgbọ́n kàkà kí jésù kristi kó tọ̀ wọ́n lọ lẹ́sẹ̀kẹsẹ̀ jésù kristi dúró síbi tí ó wà ní ìhà ìlà oòrùn ìwọ̀ oòrùn ẹ̀rí ní ibi jọ́dánì ó sì dúró níbẹ̀ fún bí ọjọ́ bíi méjì kan ẹ̀rí eléyìí la rí nínú ẹsẹ̀ kẹ ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje nínú ìwé johannu orí ìkọkànlá kí ni ìdí ẹ̀ tí jésù kristi fi dúró ní ọbí ọjọ́ méjì nígbà tí ẹni tí ó fẹ́ràn tí ó ń ṣàìsàn dé ojú ikú ẹ rí bíbélì sọ ọ́ níbi tí níbi tí mo ṣí yẹn nínú ìwé johannu orí kìíní ìwé johannu orí kọkànlá ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje bíbélì wípé nítorí nítorí náà nígbà tí ó ti gbọ́ pé ara rẹ̀ kò dá ó gbé ijọ́ méjì sí i ní ibì kan náà tí ó gbé wà ǹjẹ́ lẹ́yìn èyí tí ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí a lọ ẹ jẹ́ kí a tún padà lọ sí judea ẹ̀kẹ́ hallelujah ẹ rí ẹ rí pé jésù kristi bíi pé kò tiẹ̀ fẹ́ ní òye ọ̀rẹ́ ẹ̀yìn àìsàn tí ó mú ọ̀rẹ́ yẹn lásàrù yẹn bíi pé kò náání kò nífẹ̀ẹ́ ni ẹ rí ìdìde ìdádúró yìí jésù kristi sì mọ̀ọ́mọ̀ ni ó mọ̀ọ́mọ̀ nítorí wípé jésù kristi ó mọ̀ wípé lásàrù bó tẹ̀ dé pé lásàrò jésù kristi lè jìde ó lè jìdìde láti ibi tí ó wà yẹn ó lè pàṣẹ kí kíka rẹ̀ kò dá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó jẹ́ kí ó fààyè sílẹ̀ jésù kristi fààyè sílẹ̀ fún lásàrò láti kú eléyìí ló sì ń fìdí ẹ̀ múlẹ̀ wípé jésù kristi òun ni àjínde àti ìyè eléyìí la rí ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ká ní jésù kristi tètè dìde ni tó lọ́ọ́ ṣe ìwòsàn yẹn kò ní lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ wípé èmi ni àjínde àti ìyè ẹ rí mo fẹ́ kí ìwọ tí ò ń gbọ́ mi náà mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run tí jésù kristi tó dìde tí ò tí ì dìde sórí ọ̀rọ̀ rẹ bóyá ohun tí ò ń là kọjá ìṣòro tó lè ní lórí ọkọ àbí lórí ohunkóhun tó dẹ̀ ń gba ọlọ́run gbọ́ tí kò tiẹ̀ tí ì dìde tó dàbí pé òun gbàdúrà lọ́sàn-án àti lóru pẹ̀lú àwẹ̀ tí pẹ̀lú ìpọ́njú tó dàbí pé bóyá ò tí ì rí èsì àdúrà mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run fẹ́ fìdí nǹkan kan fi múlẹ̀ ni ó fẹ́ fìdí ẹ̀ fi múlẹ̀ wípé àwọn ni àjínde àti ìyè àti wípé kò sí nǹkan tí ọlọ́run tí kò lè ṣe èké hallelujah mo gbàdúrà pé lórúkọ jésù rí ayé ẹ wà ní ẹ̀rí ó dẹ̀ máa yan ọlọ́run lógo ẹn àwọn ohun tí a ń pè ní ìyanu àjíǹde lásàrò yìí òun ló fi hàn òun ló sì ń tọ́ka sí àjíǹde jésù kristi pàápàá kúrò ní ipò òkú ṣùgbọ́n ìyanu yìí tí a fi jí lásàrò dìde yìí kò ń ṣe pé ó kàn fẹ́ fi hàn bẹ́ẹ̀ wípé jésù kristi ó lè jíyàn padà láti inú ipò òkú sí ààyè bẹ́ẹ̀ kọ́ o ohun tó tún ṣẹlẹ̀ ni pé jésù gẹ́gẹ́ bí jésù kristi ṣe sọ ó fi hàn bẹ́ẹ̀ wípé òun ni orísun ìyè ayérayé ẹ̀rí jésù kristi òun ni àjínde àti ìyè òtítọ́ yìí ni ó sì jẹ́ kókó èyí tí a máa bára wa sọ̀rọ̀ láwọn akẹ́kọ̀ọ́ lórí rẹ̀ fún bíi ọ̀sẹ̀ bíi mẹ́rin sí bíi márùn-ún nínú ẹ̀kọ́ wa tí a ó máa kọ́ nípa oore ọ̀fẹ́ ọlọ́run tí a ó sì máa kíyèsí kí ni àjíǹde kristi jésù kí ni pàtàkì rẹ̀ pẹ̀lú ìyìn rere àti kí ni ó jẹ́ lárújá rẹ̀ lórí ìgbé ayé wa ìgbé ayé kristẹni èyí tí a máa gbé lójoojúmọ́ eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run tí mo mú tọ̀yìn wá ní òní yìí mo fẹ́ rọ̀ wá wípé tó bá di ní ọjọ́ mẹ́jọ ẹ̀rẹ́ka tọ́tọ́ tí bẹ̀lẹ̀ jẹ́ nígbà tí a máa tẹ̀síwájú nígbà tí a máa gbọ́ tájọ máa jọ kẹ́ ẹ̀kọ́ yìí nínú ìtẹ̀síwájú jésù kristi gẹ́gẹ́ bíi àjíǹde àti ìyè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ayọ̀ èyí tí ẹ fi fún wa láti bẹ̀rẹ̀ oṣù tuntun pàápàá pẹ̀lú ọ̀rọ̀ yín èyí tó jẹ́ pé ó fún wa ní ìyè èyí tó sì fún wa ní ìrètí wípé ẹ̀yin ni àjíǹde àti ìyè. Mo gbàdúrà pé kí ẹ fún wa ní òye tó kún nínú ìyanu ńlá yìí, nínú ìyanu ńlá àjíǹde yín àti ògo yín tí í ṣe ti ìyè àìnípẹ̀kun. Àmín àmín lórúkọ Jésù Kristi ẹ ké hallelujah Jésù ni Olúwa ó dàbọ̀.